rọ́ńbẹ́ ètò bó ṣe ń lọ tí à ń tẹ́sáfẹ́ nílé mọ́ọ̀mọ́ọ̀ràn Capital Television Channel twenty four UHF ní ìlú Kaduna ní bábà àwọn ètò káàró òjire nítorí wípé ibẹ̀ ni ìṣe àṣà èdè àti ayẹyẹ Yorùbá ti ń ṣe wẹ́lẹ́wẹ́lẹ́ bí egi tí ó tún kúrò rí bí òjò ètò bó ṣe ń lọ kọ́kẹ́ fún ìròyìn Yorùbá tó dúró gírí ìfọ̀rọ̀wọ́rọ̀ àfihàn náà rọ̀ láti ẹnu àwọn ẹlẹ́kọ̀ọ́ èèyàn kànrìnkànrìn àti gbajúgbà ní àwùjọ wa ìfúnni oúnjẹ ẹ̀mí àwọn ọ̀rọ̀ tó ń lọ gbọ̀rọ̀ mi rò ìṣàfihàn àwọn ayẹyẹ ìgbéyàwó ìpàdé àpérò ìṣílẹ̀ ìwúyè ìkómọ àtàwọn ayẹyẹ mìíràn tó fara pẹ́ abala ti máa gbòòwò Yorùbá tó iléeṣẹ́ iléèwé ètò ìdánilẹ́kọ̀ọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ètò bó ṣe ń lọ yóò máa wáyé ní gbogbo ọjọ́ ẹtì àti gbogbo ọjọ́ àbámẹ́ta tí a mọ̀ sí friday àti saturday léyìí tí ẹ ò máa gbọ́ àwọn àkókò rẹ̀ lórí ẹ̀rọ móhùnmáwòrán yín ètò bó ṣe ń lọ kò lẹ́lẹ́gbẹ́ nítorí wípé ànákọ́lọ̀ kẹ́ndádé àti pé adé orí ọ̀pìn kò jọ tẹ̀yẹkẹ́yẹ ohun tí a nílà ná ní gbogbo káàró òjèrè ìlú kaduna àti agbègbè rẹ̀ ẹ gbìyànjú láti máa wo ètò bó ṣe ń lọ kí a lè gbé ìṣe àṣà àti èdè káàró òjèrè lárugẹ kábìmọ̀ṣọ kan kágbé lárugẹ lárugẹ bó ṣe lọ kò dúró. mo kí yín kú àṣálẹ́ mo kí yín káàbọ̀ sórí àkọ́tún ètò wa ètò yín ètò bó ṣe ń lọ tí à ń tẹ́sáfẹ́fẹ́ ńlẹ̀ móhùnmáwòrán Capital Television ìkànnì kẹrìnlélógún tí a mọ̀ sí channel twenty four UHF ní ìlú Kaduna ń bí níbi tí ìṣe àṣà èdè àti ẹwà yorùbá ti ń ṣẹ́ wẹ́lẹ́wẹ́lẹ́ bí ejì tó tún ń kùr bí òjò gẹ́gẹ́ bí ìṣe wa àfi kí a ti ọlọ́run ṣáájú mo bẹ̀rẹ̀ lórúkọ ìlẹ́yẹ àláwùrà ọba lẹ́ni másàré ọba múnimáfọ́kànni ọba èkú ọba ìrí ọba ìsá ọba tó gbogbogbò kọjá ogbó ọba wàwàwà tí jẹ́mo wà já kan sò kan gbé kan lù kan pa kan yè kan ọ̀fà kan fi kan rìn òun náà lálágbẹ̀dẹ àgbà tí fi kó arọ̀n tó bá fẹ́ gbogbo ojúran àti etígbọ̀ àṣàyàn ètò bó ṣe ń lọ ọlọ́run ò ní fi wá rọ̀rọ̀ kúrọ̀. ojú oho hó ẹkú àlejò omi òṣì bàtà ẹkú àlejò odò gbogbo ojú tó ń wò wá gbogbo etí tó ń gbọ́ wá ẹkú àlejò àwa mo gbọ́kọ́ lọ́wọ́ ajíroko mo gbà gèrò lọ́wọ́ sédòsédò mo gba ọ̀pá lọ́wọ́ ajíwa mo gba owú lọ́wọ́ alágbẹ̀dẹ bẹ́ẹ̀ ni mo gba kọ̀ǹgọ́ lọ́wọ́ onílù ọ̀tún ètò ni a mú wá fún yín ní àṣálẹ́ yìí nítorí pé bó ṣe ń lọ lètò tó rinlẹ̀ tó walẹ̀ tó dunlẹ̀ tó tún ta lẹ́nu yẹ́rìyẹ́rì gẹ́gẹ́ bí a ti ṣe mọ̀ pé ní ọjọ́ àbámẹ́ta tòkè lọ́hùn tó kọjá àkòrí tí a mú wá a kò lè parí ẹ̀. E àkòrí tá a mú wá ni ta ni ó yẹ káyàn lólórí irú ìwà wo ló yẹ kó lórí ní irú àwọn aṣẹ́ láabi wo la lè bá lọ́wọ́ olórí tí a fi lè yọ́ kúrò lólórí wọ́n fún ọ ní ẹgbàá kì í jẹ́ kẹgbàá níyì kí a tó bọ́ ságbami ètò ẹ jẹ́ ká délé lọ́hùn-ún pa. àgbà lótòwò erin fan medal microcomputers medal microcomputers orúkọ tí ó gba ètí ó gba ètí abásọ̀rọ̀ nípa òǹtẹ̀ àti àwòrán oníranran ti ìgbàlódé tí ó ń ṣe ojú níyàn yìí ẹ má ṣe iyèméjì rárá medal microcomputers ní kí ẹ lọ fún yíya àwòrán àti títẹ òǹtẹ̀ ọlọ́kan òjọ̀kan pẹ̀lú ẹ̀rọ ìgbàlódé tí a mọ̀ sí digital colour separation títẹ àti yíya àwòrán oníranran àwọ̀ lórí ọpọ́n àmọ̀ tí a mọ̀ sí computer typesetting àti separation yíya àti títẹ òǹtẹ̀ lórí ọ̀rá ayọ́fẹ́lẹ́ tí a mọ̀ sí flex àti sav sí ara àwọn oríṣiríṣi ọkọ̀ nǹkan ẹ̀bùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí a mọ̀ sí gift items car branding àti roll up banners ẹ tara ṣàṣà kí ẹ lọ sí middle microcomputers ní ss eleven lagos street by jamaa road nílùú kaduna níbi tí wọ́n ti ń fi ọpọ́n àmà àti àwọn ẹ̀rọ ìgbàlódé dá oríṣiríṣi àrà tí ó dára middle microcomputers ò lẹ́lẹ́gbẹ́ nítorí pé olóko lè fojú jẹkùn ṣùgbọ́n wọn ò béèrè kó ṣọdẹ tẹkùn bá ń ṣe middle microcomputers ẹ̀sìn tó ṣíwájú ti gba ipò kíní náà ẹ gbà bẹ́ẹ̀ ó sọ kutu wọ̀wọ̀ ẹ̀yin gangan lẹ́yìn ọ̀hún nífẹ̀ẹ́ lómi ìṣe yín ẹ̀yin gangan lẹ́yìn ọ̀hún nífẹ̀ẹ́ lómi ìṣe yín. mo kí yín káàbọ̀ padà sórí àkọ́tún ètò wa ètò yín ètò bó ṣe ń lọ àkòrí ti ọ̀sẹ̀ tó lọ ni mo ti yànnàná díẹ̀ kí a tó lọ ilé ajé mo sọ pé ọba kan wà ní ìgbà wàṣẹ̀ ọba yìí ó ló ní tẹ́bì kan tí máa lùlù fún ní gbogbo àràárọ̀ tọ́lọ́run bá jí ọba yìí sáyé onítẹ́bì ọba yìí ìlù tó máa ń lù fọ́ba ni pé dáadáadáa dáadáadáa dáadáadáa dáadáadáa dáadáadáa dáadáa dáadáa dáadáa gẹ́gẹ́ bí a ti ṣe mọ̀ pé kò síbi tí ò máa dùn tí a ò ní rí ọ̀bàyéjẹ́ tí yóò fẹ́ ẹ̀ babẹ̀ jẹ́ ẹnìkan lọ bá ọba yìí ó sọ fọba yìí wípé onítẹ́bì tí máa lùlù kí ọba yìí ní gbogbo òwúrọ̀ ńṣe ló ń fìlú bú ọba ìlù tó ń lù yẹn bílù náà ti ń dún èébú ni ó ń ha pọ̀rí ọba ni eléyìí ni mo ní a ò sọ ìtumọ̀ ẹ̀ a ò dẹ̀ bá ìtàn náà débi tó ní àpẹẹrẹ ṣùgbọ́n ká tó padà wá síbi ìtàn yìí àkòrí yìí ní ọjọ́ àbámẹ́ta tòkè lọ́hùn ọlọ́run fún wa ní àǹfààní tó bẹ́ẹ̀ gẹ́ fún àwọn èèyàn láti pè tó bẹ́ẹ̀ gẹ́ gẹ́gẹ́ bí a ti ṣe mọ̀ pé ìfọwọ́wọ́wọ́ lọ́wọ́ ń fi mọ́ agaga ọwọ́ kan ò gbẹ́rù dórí a fẹ́ kí ẹ pè lórí àkòrí yìí pé àwọn wo ló yẹ ká yàn lólórí ìwà wo ló yẹ kí olórí ní ẹ tètè pè wá kí a lè pa ọ̀pọ̀lọpọ̀ pè lórí àkòrí yìí kí a tó padà síbi ìtàn ọba yìí ọba àgbà àwàṣẹ tí a kò bá gbàgbé ní ọjọ́ àbámẹ́ta tí ó lọ lókè lọ́hùn-ún a sọ pé oníwà pẹ̀lẹ́ ló yẹ káyàn lólórí ẹni tó ní bíbí ló yẹ káyàn lólórí afarasinni ló yẹ káyàn lólórí ẹni tó lóye ló yẹ káyàn ló lórí ẹni tó mètò ló yẹ káyàn ló lórí ẹni tó ń gbàmọ̀ràn ló yẹ káyàn ló lórí ẹni tí yóò panu ń pa pé kò sóhun yóhun kó lè dé alátúnṣe ló yẹ káyàn ló lórí a kì í yan kanran jọ́ngbọ́n ló lórí a kì í yan ọ̀bàyéjẹ́ lólórí a kì í yan apanilẹ́kún lólórí a kì í yan òdórí oyè takú lólórí ẹni tí ò mọ ọ̀tún sósì a kì í yan lólórí túlétúlé a kì í yan lólórí àwọn ọ̀pọ̀ àlàyé yìí ni a ṣe ní ọjọ́ àbámẹ́ta ti òkè lọ́hùn tí ó kọjá tí ọ̀pọ̀lọpọ̀ dẹ̀ fẹ́ pè ṣùgbọ́n kò sí àkókò mọ́ ẹ láǹfààní láti tètè pè wá kẹ́yìn náà dá sí i nítorí wípé agbọ́n má gbọ́n tán á gọ̀ síbì kan agọ̀ má gọ̀ tán agbọ́n síbì kan ẹni tó mọ̀ yìí kò mọ̀ yìí. nígbà tí a bá ń retí ìpè yín àwọn ẹ̀kọ́ wà tó yẹ ká kọ́ nípa ìjẹ́ olórí lápèjúwe amòye wa bàbá wa pòfẹ́sọ̀ Jẹ̀gá a ó rí i pé pẹ̀lú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lọ wọ́n lo ìwà àrọ́yí wọ́n lo wà pẹ̀lẹ́ wọ́n lo wà tó tutù bíi tàdàbà wọ́n ṣe ohun tó lè mú wọn bínú wọn ò bínú wọ́n ṣe tó lè mú wọn faraya wọn ò faraya wọ́n ṣe tó lè mú wọn tú orílẹ̀-èdè Professor Atairu Jega ìwà pẹ̀lẹ́ ìwà kùtù ni wọ́n hù irú àwọn ìwà àròyé báyìí ló yẹ ká bá lọ́wọ́ olórí olórí kì í jó nínú fùfù olórí kì í ba nǹkan jẹ́ olórí kì í fa nǹkan ya a kì í bá olórí níbi kó dàrú kó dàrú kódà tí àrá bá ń sán tíjì ń jà tójò ń rọ̀ olórí gidi gbọ́dọ̀ láròyí nítorí pé ibẹ̀ ni àbáyọ wà ibi àlàáfíà ni àbáyọ wà níbi àlàáfíà ni ìlọsíwájú wà gbogbo ojúran àti etígbọ́ àṣàyàn ètò wa ètò yín ètò bó ṣe ń lọ ẹ jẹ́ ká kẹ́kọ̀ọ́ látara Professor Attairu Jega ẹni tí wọ́n bí nínú tí kò bínú òun ló jẹ́ kó láṣeyọrí gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí nílé ẹ ní sùúrù tó pọ̀ tẹ́ ẹ bá ní ẹ ní àròyí bíi bàbá wa àtàírù jẹ̀gá àròyí tó ní ló jẹ́ kó ṣàṣeyọrí àtàwa àtẹ̀yìn ọlọ́run kó ṣe wá láláṣeyọrí bákan náà ẹ̀wẹ̀ ẹ̀kọ́ wà látara asorun iwájú pọ̀ mọ́ ti pàkọ́ òrú bèbè òrú bèbè túlétúlé òrú bèbè tújọtújọ. Tújọ, adankanrú afankan ya gbogbo ẹni tí ò bá ní ìwà pẹ̀lẹ́ ló lórí àbùkù ni yóò padà kan irú ti òrú bèbè ọlọ́run ò ní í ṣe wá lẹ́ni ẹ̀tẹ́ ọlọ́run ò ní í ṣe wá lẹ́ni ẹ̀yìn ọlọ́run ò ní í ṣe wá lẹ́ni òfò ọlọ́run ò ní í ṣe wá lẹ́ni ibi iṣẹ́ láabi ọlọ́run ò ní í fi rán wa ẹ̀kẹta ẹ̀wẹ̀ ẹ̀kọ́ wà lára bàbá wa ààrẹ àṣẹ̀ṣẹ̀ yàn general muhammadu buhari nípa pé ẹ̀kíní ẹ̀kejì ẹ̀kẹta ni wọ́n dupò ààrẹ lórílẹ̀‐èdè yìí tọ́lọ́hún ò ní kó tó wọn lọ́wọ́ ṣùgbọ́n ń pa sùúrù nípa àrọ́yí nípa àdúà nípa ẹ̀mí ìṣe lẹ́ni wọ́n ti di ààrẹ àṣẹ̀ṣẹ̀ yàn gbogbo ojúran àti etígbọ̀ àṣàyàn ètò wa ètò yín ètò bó ṣe ń lọ gbogbo ohun tí àwa náà bá ń dáwọ́ létà abálẹ̀mí àti ṣe àbí gbogbo àgbéga tá à ń kàn lọ́jọ́ iwájú tá a bá mú un tó ń bọ́lẹ̀ tá à mú un tó ń bọ́lẹ̀ tá à mú un tó ń bọ́lẹ̀ ẹ má jẹ́ kó sú wa ṣe bí a ò bá kú òní díẹ̀ gbogbo ọ̀nà tá a bá ń tọ̀ ló gbogbo èrò dáadáa tá a bá ní lójoojúmọ́ tá ò bá dẹ̀yìn yóò padà so dídùn yóò padà so dídùn a ti mú àkàwé wá lórí àwọn olórí bíi mẹ́ta pòfẹ́sọ àtàírù jẹ̀gá ń pa sùúrù àmúti òrú bèbè wá nípa kádà nǹkan rú bákan náà àmúti bàbá wa ààrẹ àṣẹ̀ṣẹ̀yẹ̀jẹ̀ra Muhammadu Buhari wá eléyìí fún ẹni tó bá léye tó ní làákàyè a ó rí ẹ̀kọ́ kọ́ ń bẹ̀ léyìí tí ó ṣe wá láǹfààní àtàwa àtẹ̀yìn ọlọ́run ò ní jẹ́ ká ṣubú dànù a ò ní sánná ní bẹ́ẹ̀ la ò ní sófòrò ẹ jẹ́ kí adókè lọ́hùn pààná ká gbọ́ orin Sànní Aládé ká tún rẹ́kọ̀ọ́ mú bẹ́ẹ̀ nàìjíríà yìí ti gbogbo wa ni kò má gbọ́dọ̀ bàjẹ́ kò síbòmíràn tá a lè lọ gbé e kí n gbé e ẹ jẹ́ kí a dúpẹ́ fún ìláyé àláwùrà tó so wá pọ̀ tó dá wa pọ̀ tó yan olórí àṣẹ̀ṣẹ̀yàn fún wa bàbá wa general muhammadu buhari fún ẹ̀yin tí ẹ ṣẹ̀ ń kún wa lórí àkọ́tún ètò yìí àkórí tí àṣálẹ̀ yìí ni ta ni ó yẹ ká yàn lólórí a dẹ̀ ti ṣe ọ̀pọ̀lọpọ̀ ìyànnàná lórí olórí dáadáa àtolórí tó kù díẹ̀ káàtó ní gbogbo ibi tí a bá ti ń ṣe olórí àbẹ́lẹ́mù ọlọ́run kó ṣe wá léèyàn rí. ọba ìgbà àwàṣẹ̀ tí mo ní onítẹ́bì tó ń lùlù fún yìí máa ń lùlù pé dáadáadáa dáadáadáa dáadáadáa dáadáadáa dáadáadáa dáadáadáa nígbà tí a rí alábòsí tí a rí ọ̀bàyéjẹ́ tí a rí mọ̀dàrú nítorí pé kò sílé tẹ́ẹ̀tù tẹ́ ò ní rí mọ̀dàrú kò sílé tẹ́ẹ̀tù tẹ́ ẹ̀ ní rọ́bàyè jẹ́ kò sínú ẹgbẹ́ tẹ́ẹ̀tù tẹ́ ẹ̀ ní ráwọn olórí burúkú ènìyàn tí máa dàyàn pọ̀ tí máa fẹ́ kí nǹkan ó bàjẹ́ kò sájọ tẹ́ẹ̀dé tẹ́ ẹ̀ ní rí aláburú èèyàn ó wà nú onímọ̀ ó wà nú ẹni tí ò nímọ̀ ó wà nú ẹlẹ́kọ̀ọ́ ó mọ̀dàrú yìí ló wá lọ sọ fọ́ba wípé onítẹ̀bí ọba ló ń bú ọba wá lọ wá àwọn tí wọ́n mọ kí ni ìlú ń fọ̀ lédè mẹ́ta kó wá túmọ̀ ìlú tí onítẹ̀bí ń lù onítẹ̀bí yìí í máa gbọ́rọ̀ ṣùgbọ́n kò lè sọ ńgbà tí onítùmọ̀ lu ẹ̀kíní tú ìlú yìí onítẹ̀bí yẹn mi rí pé rárá ẹnì kejì tú onítẹ̀bí yìí ní rárá ẹnì kẹta tú onítẹ́bì yìí wá ló gbà á kí wàá ni wọ́n ní ìlú onítẹ́bì yìí ń fọ̀ lédè ihun tí ìlú onítẹ́bì yìí ń fọ̀ lédè ni pé bó o ṣe da ọ̀la ó sọ bó o ṣe da ọ̀la ó sọ bó o ṣe da ọ̀la ó sọ bó o ṣe da ọ̀la ó sọ gbogbo ojúran àti àṣàyàn ètò bó ṣe ń lọ bẹ́ẹ̀ bá ṣe é dáa ọ̀la ó sọ. So, bẹ́ẹ̀ ṣe dáa ọ̀la ó sọ ọlọ́run má ṣe wá lẹ́ni aburú nítorí wípé ọ̀la wa lọ́mọ wa ọ̀la wa lọ́mọ ọmọ wa gbogbo bí tá a bá ti jó lórí àbí tá a ti jẹ́ lẹ́mù ẹ jẹ́ ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ nítorí pé bá a ṣe da ọ̀la ó sọ bá a ṣe da ọ̀la ó sọ ọlọ́run ò ní faburú rán wa ọ̀rọ̀ wa ò ní parí síbi aburú kí a tó kí ojú ètò tèmi bẹ́pọ̀ àwọn ìyá wa bọ́lá alábí aláṣọ tí a mọ̀ sí ìyá aleluya ní throne of mercy ní ìjọ kérúbù and seraphim wọ́n ní kí á kí ọkọ àwọn tí í ṣe ọ̀gbẹ́ni kọ́lá alábí oníṣẹ́ borehole tí ó ń gbé ní òpópónà ògbómọ̀ṣọ́ west bákan náà wọ́n ní kí á kí ọmọ àwọn ìyábọ̀ kọ́lé alábí bákan náà wọ́n ní kí á kí ọmọ àwọn samson kọ́lé alábí bákan náà wọ́n ní ká kí Pastor ṣọlá leader in charge àti ìyàwó wọn special mother in israel tí a mọ̀ sí mrs fọlákẹ́ ààrẹ bákan náà wọn ní ká kí gbogbo ọmọ ẹgbẹ́ throne of mercy pátápátá láì dá ẹnì kankan sí. gbogbo àwọn wọ̀nyí ni àwọn ìyá yìí ní ní ìyá yìí ní kí á bá àwọn kí tí a dẹ̀ lérò pé gbogbo kíkí wọn náà ni ẹ̀yìn tí wọ́n ní ká kí ti gbọ́ gẹ́gẹ́ bí a ti ṣe mọ̀ pé a ò ní ká ẹsẹ̀ ètò yìí ńlẹ̀ kí a má súre fúnra wa nítorí wípé ìmọ̀ àwọn ni kí a jẹran pẹ́ lẹ́nu ṣùgbọ́n òǹfà ọ̀nà fún kì í jẹ́ a ó máa lọ sùn báyìí a ò ní tọ́jú oorun dójú ikú a ò ní sánná ní a ò ní tàràkà a ò ní ṣòfòrò a ò ní bẹ́kùn bẹ́ẹ̀ la ò ní bẹ́kùn jí ìjọba àṣẹ̀ṣẹ̀ èèyàn tí yóò gorí oyè láìpẹ́ ní may twenty eight sí may twenty nine yìí ọlọ́run jẹ́ kó tù wá lára tá a bá ti kọ́lé ká tún kọ́ tá a bá ti ralẹ̀ ká rà tá a bá ti bímọ ká tún bí kó rẹ̀ wá gbẹ̀dẹ̀ nítorí pé gbẹ̀dẹ̀ ní rọ kókò lágbàlá a ò ní lọ kí amọ̀kùnrin tá a máa ń kọ pé káfíìmọ̀ ṣọ̀kan kágbé láàárùgẹ́ ká fìmọ̀ ṣọ̀kan ká gbé lárugẹ ètò bó ṣe ń lọ ní Capital Television ká fìmọ̀ ṣọ̀kan ká gbé lárugẹ bó ṣe ń lọ ó ń lọ kò dúró ìwọ náà má dúró kó má bàa pẹ́ tọ̀pẹ́ omi tó dúró domi adágún òkú nǹkan ló ń gbé a ò ní dúró nípa àgbéga a ò ní dúró nípa ríṣe a ò ní dúró nípa kábísí kárẹ̀ sí i dáadáa dáadáa dáadáa dáadáa ẹ ṣe rere kẹ́ ẹ lè bá a jẹ́ rere ó dọjọ́ àbámẹ́ta tó ń bọ̀ ká sùn re bàbá o ee àwa la kọ́ jẹ́ bàbá owó tọrọ kì í ṣẹgbẹ́ sísì àwa la kọ́ jẹ́ bàbá bẹ́ẹ̀ ni kò sí rọ́ńbẹ́ ètò bó ṣe ń lọ tí à ń tẹ́sáré nílé mọ́ọ̀mọ́ràn Capital Television Channel twenty four UHF ní ìlú Kaduna ní bàbá àwọn ètò káàró òjire nítorí wípé ibẹ̀ ni ìṣe àṣà èdè àti ayẹyẹ Yorùbá ti ń ṣe wẹlẹwẹlẹ bí eji tí ó tún kúrò rí bí òjò ètò bó ṣe ń lọ kọ́kẹ́ fún ìròyìn Yorùbá tó dúró gírí ìpàdé àpérò ìṣílẹ̀ ìwúyè ìkómọ àtàwọn ẹyẹ mìíràn tó fara pẹ́. abala Orísun òwe tí ó ti máa gbòòwò Yorùbá tó yanrantí ìpolówó àwọn olówó iléeṣẹ́ ilé ìwé ètò ìdánilẹ́kọ̀ọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ètò bó ṣe ń lọ yóò máa wáyé ní gbogbo ọjọ́ ẹtì àti gbogbo ọjọ́ àbámẹ́ta tí a mọ̀ sí Friday àti Saturday léyìí tí ẹ ò máa gbọ́ àwọn àkókò rẹ̀ lórí ẹ̀rọ móhùnmáwòrán yín. ètò bó ṣe ń lọ kò lẹ́lẹ́gbẹ́ nítorí wípé ànákọ́lọ̀ kẹ́dádé àti pé adé orí ọ̀gbìn kò jọ tẹ̀yẹkẹ́yẹ. ohun tí a nílà ná ní gbogbo káàró òjèrè ìlú káfíìmọ̀ṣọ̀kan kágbélárugẹ káfíìmọ̀ṣọ̀kan kágbélárugẹ ètò bó ṣe ń lọ ní Capital Television káfíìmọ̀ṣọ̀kan kágbélárugẹ.